Madina tó pé wọ́n ń bínú sí Ali pé ọwọ́ àmàdínà tẹ̀lé pa Usman bẹ́ẹ̀ sì lálẹ́ ọ̀jẹ̀bi ẹlọ́kadà Asimu náà kọ́ Asimu Usman ló ní wọ́n mọ̀dà sọ̀rọ̀ òun nìkan ni ẹjẹ́ wọ́n dà pẹ́ mọ́jà wọn pààyàn tọ́pọ̀ ṣùgbọ́n àwọn ẹ̀ka kakọ́ ẹ̀ bi pé o sì làjú rẹ̀ bọ́ba ni ẹ mẹ́ta sẹ́ lọ dúró ta ẹ dé àwọn ọ̀tá ẹ sí àwọn ọ̀tá padà sẹ́yìn ẹ mẹ́jọ wọn bá lọ wọlé bá nítorí wàhálà náà nu. làwọn kì í suspect ń gan àbí tá a bá mẹ́ta lókù mọ̀tásọ́rọ̀ sí rẹ́tọ̀rọ̀ sùlù mọ̀ ndárúkọ ẹ̀ sheikh muhammad bin abdulhab àfàtò kìtàbù tawhid tọ́ sọ̀rọ̀ ń pọ̀. àṣìlábẹ̀ olórí kan náà lásìkò even àsìkò ali àti muawiya ṣèjọba abidjan níjọba wọn ẹ ń bá ń gbẹnu ẹ̀ sọ̀hún ṣùgbọ́n bí àwa n sọ. nbí kéèyàn ọmọ sí ń náà kọ́ wà UMB kọ́ wà ní kọ́ ká bá pàdé lọ́wọ́ pé ojú yẹn sojú tá a jọ ń pàdé mi ìdánilẹ́kọ̀ọ́ ta wa ká máa kọjá lọ bẹ́ẹ̀ gbà tá a rọ̀ mọ̀ ya wa kí ẹ fẹ́ léyìn o ṣe kẹ̀tọ́ àbúrò àná pàdé mi lójú ọ̀nà mọ́ sálámà sí mi tó sì ti rí mi kọ́ máa fojú pamọ́ títí tẹ́mi èrì sí yẹn sálámà torí kíni orí mùsùlùmí ọmọ yára èmi ọmọ yára mi pẹ̀lú dùnrún lákàrà á sì mọ̀ra ọjọ́ náà kí lorúkọ tí n bá lórí kẹjọ tó béèrè orúkọ rẹ̀ n bò lọ́dọ̀ yín o ọlọ́jà máa pàdé láyọ̀ njẹ́ a bá pàdé tó nítorí sáyẹ́nsì mi padà o torí mo lè ti gbàgbé o adọ̀rẹ́ náà ọ̀rẹ́ wọn jẹba kọ́sọ́ gba pàápọ̀ wàhálà ń ṣẹlẹ̀ ńlọ ọ̀yọ́ tẹ́mi tí wọ́n á má dẹ̀ rojú ráyè pẹ̀lú wàhálà tẹ́mi kojú mánà tí ìlẹ̀ dọ́yọ̀ àwọn kan wà lọ́yọ̀ wọn ń ṣiṣẹ́ ọlọ́run lọ́bẹ̀ láti kojú fìtínà tibẹ̀ láti dìdá káwọn dáhùn yẹn dó sínú Islam tẹ́mi ò lè ráyè débẹ̀ àwọn kóra ọjọ́ ń bẹ̀ láì kése mi tí wọ́n kóra wọn jọ tó fi ń ṣiṣẹ́ Islam lọ máa nítorí pé òjòrúkọ tẹ́mi jẹ́ mi wọ́n ṣe nǹkan orúkọ tá à ń jẹ́. mu'minuna ikhwatun fa'azlihu bayna akhawaykum wattaqullaha la'allakum turhamun. ọlọ́run sẹ́yìn sẹ́yìn suratul hujurat orúkọ orúkọ tá à ń jẹ́ orúkọ lè amẹ́lẹ̀lẹ̀ ìsìlámù ni kì í ṣe fún ìsìlámù ní 1982 tí mo kọ́kọ́ lọ sí Pakistan jáde olóṣù mẹ́rin ah. mo bèrè ọ̀sẹ̀ mímu Hasan world amiru tabligh mò ń ṣe tablig ní ẹ̀sìn tó dádúró tiẹ̀ àbọ̀ wà lára ṣẹ́ jẹ́mọ̀ tí ń ṣe fún Islam ìṣẹ̀lẹ̀ kan lágbé dọ̀hún torí pé gbàgbọ́n àti wọn crisis pa ọjọ́ àwọn amíru Nàìjíríà àtàmíru Ìbàdàn kó lamir crisis yẹn lágbé dé Pakistan àti India ńgbà wọn jọjọ ti ra ìwé ìdílé gbèdé India ní nìdọ́mù dé ní India máa bí ẹlẹ́rìí yìí pé ṣé tablig ẹ̀sìn ní tọ́dádúró tiẹ̀ kémi ò lè kú òun bẹ́ẹ̀ látòun ní lọ torí inna dina inda láìlì islam. inna dina inda láìlì islam. jẹ́bi tọ́lọ̀ ní sọ́tàlì mọ́ra àyà nineteen. ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. jàmáà tó fẹ́ ṣiṣẹ́ fún ìsáàmù bá ní ajẹ́pẹ́ ẹ̀ lè fi nǹkan kan sọ̀rọ̀ tá a jókòó yìí kọjá kẹ́ mú kìtàbù àti súnà wá. mo nínú àwọn tá a jọ láti nàìjíríà èmi ò sí láàrò òpin ibẹ̀ èmi ilé kí mọ́dásà mo ti wáyìn mo sì ti wà ní àkìlù sánà ìdádí n padà délé mo lọ sí ìdánwò ni mo ti calculate oṣù mẹ́rin tá a lò ní pé ń ṣe déédéé ìdánwò kọ̀sẹ̀ kan tí ìdánwò bẹ̀rẹ̀ ní padà délé èmi ń ṣe ò pé ó so ẹ̀yọ̀ èmi kú òun ẹni tẹ́ kàn máa wí kankan fún tí ó gbà tẹ́ bá ti wí kankan ẹ̀ máa yàwó ẹ̀ má dì í sí wa tèmi nu àwọn náà sì rí i pé kìnìún eléyìí kò láwàdà wọn ní akọkọ lọ jáde ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún ná wọn kọ wọn kọ sẹni wa tẹsíkìlì la máa ń pè ní tabiligi ẹ wọn kọ lọ kẹsàn-án ó dé àwọn ó ti ronú lórí ọ̀rọ̀ yìí wọn kọ́kọ́ gbé alọ lumi akọkọ lọ gbáà alọ sahara puri nǹkan kan lọ lakino dẹ̀ wa lọ inú gbẹ olùkàkùsí wa lọ sẹ́wọ́n bá padà di ojúṣe rọ̀bọ̀ díẹ̀díẹ̀ èmi ti tún jà lójú ọ̀nà mo ti ti ní dza chọ́ọ̀tì kìnìún kan ń pè ní chọ́ọ̀tì kìnìún obi wa ni ṣùgbọ́n ti lọ yọ wà ewe èyí àti ni ni mo ní jẹ́ ni mo a ibi ọ̀wà nù àdìsí mi èyí ó ti wà lójú ọ̀nà tí ojú tèmi ti tún pẹ́ bọ̀ lọ́nà tó lọ ọ̀fàdí sin àmì rẹ ọ̀fàdí sin àmì ojú àjọ ríra wa tó <laughs> orí ẹ̀yìn lèmi tó dé sí ní sàmù dínsì mo ti tún wà lóbìnrin mo ti tún gbé mi kalẹ̀ fọ́dọ̀ àmì rẹ pé ọ̀rọ̀ kan ti tún dé tẹ́ẹ̀fì kò tí mẹ́lẹ̀ <laughs> alimohemo jama tí mo fẹ́ pè á fún mi sọ yìí jama kọ̀ọ̀kan tá à ń sọ̀rọ̀ àwa yìí asọ̀rọ̀ àwa ló kọ jama yẹn láti fi ṣiṣẹ́ fún ìsìlámù ni òun kọ́ lẹ́sìn ẹ̀sìn gangan la fẹ́ ṣiṣẹ́ fún ṣùgbọ́n àlẹ́ kóra wa jọ ká máa lò ó kọ́ lóòkọ̀ ń fi ń dáyé universal muslim brotherhood tàdọ́mùnú mùsùlùmí mùrìhánù ìkọ́mọ̀tò bídà wa dàmátò ìzálàtò bídà ìkọ́mọ̀tò sunna gbogbo orúkọ tá à ń jẹun pátá a fi ń ṣe tọ̀rí kùlìlà amẹ́lì ìsàmì ni gateway ni fún ṣe ìsàmì tàbẹ́ ṣe àfi ọ̀nà tàbẹ́ gbà ṣiṣẹ́ ni pé àwọn kan kóra wọn jọ o ní nàìjíríà kò sí bọ́ọ̀dì kan tó gbọ́dọ̀ operate legally láì rẹ́gísítà orúkọ wo lẹ fẹ́ fi lọ register tell me a legal association legal society legal jama or jama without names any jama without names illegal ni illegality ni anytime tọ́wọ́ bá sì tẹ̀ wọ́n wàláhì wọ́n sọ ara godi wọ́n sọ iléèwé ìrànpẹ́ wọ́n pè ní kirikiri orúkọ gbọ́dọ̀ wà for for recognition pé àfẹ́ mọ̀yàn nígbà tá a bẹ̀rẹ̀ ilé ìwọ ni fashion ebi gbogbo ara pé different jama ni kájọ pé under the same umbrella gbọ́dọ̀ wà torí pé tọ̀rí kọ̀ọ̀kan náà làjọ ń nì àfa muhammadu aliyu sọ̀bùnì ọlọ́kọ́lọ́rọ̀ ẹ̀mí ẹ̀ ní nineteen eighty two tán wá sí ui fún dáwọ́rà àti saudi arabia rọ́bì tọ̀tà alami sami náà wá sí nàìjíríà tá a sì dára àánú àwẹ̀ rọ̀mọ̀dá nineteen eighty two ui ta wà ń àwọn ti nàìjíríà gbà náà nineteen eighty two ó dà ń pẹ́ wà ń abẹ́ẹ̀ sí ńgbà kọ̀sẹ́nì kankan baba baba yomi ah ah nígbà tí wàhálà ṣẹlẹ̀ lórí nǹkan mẹ́ta tí mo fẹ́ sọ yìí ẹ dì mú sọ́wọ́ àyàbá ni o ṣùgbọ́n mo fẹ́ lò fún gbogbo tí mo ń sọ yìí wàhálà ṣẹlẹ̀ lórí wíìdì ṣe pé bídíà ni wíìdì baba sọ̀bù ni sọ pé bídíà ni wíìdì ojú ọ̀nà ṣíríkù sí ni èmi náà tó tó sọ lónìí torí pé tí a pọ̀ lórí ẹ gbogbo aláàsìmọ̀nà tán gbà á ṣe ẹlẹ́ẹ̀kejì ó ní dandan lẹ̀ ẹlẹ́ẹ̀kẹta olùbídíà ló ń jẹ òkú jíjẹ ṣé ìbára ṣe ìfẹ́ gbọ́nà yorùbá nu wíìdíà tó ń jẹ òkú ọ̀ràn yẹn ni lọ́dọ̀ tiwọn ẹ̀há ni mustahabu wọn lórí tó wà kẹ́ ẹ̀há oríṣi mẹ́ta wọn ó sí tí wọn ò rí mẹ́tẹ̀ẹ̀ta nu kùrẹ́ àtàdé sí o àwọn náà dálẹ̀ fúnra wọn àwọn náà fa tiwọn ni ní ńgbà tí fanfa á bẹ̀rẹ̀ gbogbo àwọn yorùbá yìí ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o gbogbo yorùbá yìí gbogbo kọ́dà àwọn tó ti kú wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o tí wàhálà wa dé lórí nǹkan mẹ́ta wọn sọ̀bùnú wa ní olùkàkọ́ lọlé fọjọ́ mẹ́ta olùkàkọ́ padà lóye fọjọ́ mẹ́ta jọ mẹ́rin káwọn apàdé pọ̀ olùkàkọ́ lọ kó tíra wa tí èyí sẹ̀rí tiẹ̀ ìjọ tí wọ́n pàdé pọ̀ sọ̀bùnú sọnù central mosque ui oníbẹ̀rẹ̀ dáwọ̀ yìí ló sọ fún yín pé tọ́líbù ló náà ń kẹ́kọ̀ọ́ ni ó sì bọ̀ lónìí ó ní mo yí padà ó ní mo fẹ́ sọ fa ó ní ẹ sí súrà ẹ̀ka àyà kan bẹ́ẹ̀ àyà àwọn tẹ̀síìrì tó ń sẹ́nu sọ́fà tó tàfà sínú wọ́n kà padà fún yín lórí òun sì sọ bó ń sọ bẹ́ẹ̀ òun sì sọ pé nùtí àbáyọ̀ ọ̀rọ̀ tó ń wí mẹ́mẹ́ lórí ni wọ́n sọ gbogbo ẹ̀ ó ní bẹ́ẹ̀ òun sọ wọn pé tọ́líbù lẹ́yìn mi lòun òun akẹ́kọ̀ọ́ lòun náà ṣùgbọ́n lónìí òun sọ pé èsì akẹ́kọ̀ọ́ ma àáfàá lòun gbogbo ẹ̀ bá dá ìròjọ́ máa kó tí àtọ̀ ní ẹ jáde <laughs> tí àtẹ̀ lọ kó wá lé ẹ jáde ta ẹ máa kà àwọn sọ orírun tí àtẹ̀ ń kó káàkiri àwọn sọ fún yín ìjọ náà lọ́hùn níbi wíìlì tí mo ti fẹ́ dúró díẹ̀ ó ní ó lẹ́ńbàṣì tọ̀rí kọ́ mi rẹ́yàn tọ̀rí kọ́tìlì sàmì yà fọwọ́ àfìnà ẹ̀ńbàṣì tọ̀rí kọ́ mi yàtọ̀ sí tọ̀rí kù ìsàmì yà iná ní ọwọ́ ẹ̀ńbàṣì sẹ́kù mi yàtọ̀ sí Muhammad bóni Abdullahi sallam yọ ọlọ́nu náà ni ó ní tọ̀rí kọ́tù torí tọ̀rí kọ́tù ìsàmì yà tọ̀rí kọ́ sẹ́hùn ti ní Muhammad bóni Abdullahi sallam ẹ̀ńbàṣì tọ̀rí kọ́ mi yàtọ̀ sí tọ̀rí kọ́ ìsàmì yà yọ ọwọ́ náà ni ẹ̀ńbàṣì sẹ́hùn mi yàtọ̀ sí Muhammad sallam yọ ọwọ́ náà ni ọ̀tọ̀ ni ká kéwú lọ́dún èèyàn níta ẹni tí ń kọ́ yẹn kéwú pé èèyàn sí ní Islam kì í sọ́dọ̀ ara ẹ̀ ẹ̀ ń bá pẹ̀yìn sọ́dọ̀ ara ẹ̀ ẹ̀kọ́ ìdí èèyàn ẹ̀lẹ́ ẹ̀ kú lẹ́yìn ẹ̀ ẹ̀ ń bá lè takò mú jáde gbogbo ọlẹ́gbẹ́nu kalẹ̀ tí wọ́n lè sọ̀rọ̀ àwọn bàbá wa torí pé irọ́ ni wọ́n lọ gbé wá lé irọ́ tí ò ṣe yọjú ta ọ̀là yìí kàtà amadé àbájẹ tó gbé nuru absoru jáde àsórí yìí ò pé ṣé nuru absoru wàhálà àdìsí Buhari ni Muslim ni Abu nuru absoru ọ̀rọ̀ tá à ń sọ jẹ́rọ́ mọ́rọ̀ nuru absoru ẹ̀yin tẹ́ pé àjọ sáyìn wé pé alikitabu asuna ẹ̀ jọ sọ̀rọ̀ àyà kúrẹ́ àtàdísì àlọ́ àgbẹ̀ nuru absọ́rì wa àdísì wo ni nuru absọ́rì ẹ̀jẹ̀ ọmọ ti ń wí. àwa náà a kọ́kọ́ gbà yí pé jẹ̀mọ́ àtẹnìkan ọ̀kan rí ọ wà ní ọba àgbà tẹ̀ ń bá ní àkídà ìsàmì yá yìí tá a bá mọ̀ mọ̀ àkídà bàtìlà ọmọ ìyá wa nu ń bí ó ọ wà tó bá bímọ ẹ lọ kí tó bá ṣèyàwó ẹ lọ bí ìyàwó ẹ tó bá ẹ lọ kí pé kò náwó lé bí bá ṣe program ẹ lọ bẹ̀ àfi tó bá wọn program yín ló kù ọmọ ìyá yín náà nǹkan àkọ́kọ́ nù táà ló sì yí padà rẹ̀ ẹlẹ́ẹ̀kejì tẹ́yìn bá wà ń tàdọ̀ ọmú náà tẹ́lẹ̀ kẹ́ wà ní burihana bó wà ní umd bó wà ní ìzàlà ọwọ́ àárẹ̀ lọ́dọ̀ tàdọ̀ ọmú náà àkídà wa papọ̀ ìbáàdà kí lè wọ rẹ̀ kọ́ fẹ́ ọmọ ní tàdọ́mọ́rùn kí lè wọ kémi lọ sínú Isaac kí lọ fẹ́ ọmọ ní Zaria àbí Kano èmi tí mo fẹ́ fáwùsá sẹ́yìn kì ní gba Hausa gidi káwùsá tẹ̀mí lè yàtọ̀ sáwùsá mọ́lá màrúfù tí ọgọ́ ọ̀gá kẹtí ń wí pé Hausa lò kí lè wọ rẹ̀ kí n dọ́dọ̀ wọn lẹ́mi tí wọ́n mọ̀ pẹ̀lú àkídà àtàjọ gbé dání àwọn tẹ́mi náà mọ̀ pẹ̀lú àkídà àtàjọ gbé dání tí mo fẹ́ fẹ́ mọ̀ àbí wọ́n fẹ́ fẹ́ mọ̀ mi kí ni wàhálà ti mẹ́mẹ́ ṣùgbọ́n ẹnìkan wá bá wa àkídà rẹ̀ ọjà ẹ̀ tá a rí inú báyìí bá àtúbà ìkọ̀wé láàrin tó dájú tèmi lọ ṣé ń fọmọ́lẹ̀ fún ni nígbà tí ìmọ̀rú èèyàn ti ṣe bí ìtọ́ ṣẹlẹ̀ ńdọ̀ wẹ́ẹ̀sì tọkọjá yìí ẹnìkan àkídàtù àkídàtù amadiya ti ń jẹ́ orúkọ kejì amadiya kọ̀díàní àkídàtù kọ̀díàníyà amadiya ni wàhálà ìyàwó ti ń bẹ́lẹ̀ rẹ̀ jẹ̀ bàbá black ni lò ti ń bojú ọwọ́ àtún fẹ́ fẹ́ ọmọ mi kejì wọ́n ti ṣe introduction ti ṣe taaruf wọ́n á mọ́jọ́ ọ̀nìkà ìsọ náà wọ́n gọ́ọ̀sì náà nígbà tó sì rí pé ọjọ́ òde káàtì bójọ́ náà ọ̀sẹ̀ àké sí ọmọ tí ń fẹ́ látọdún méjì tí ò mú débi àkídà rẹ̀ wà tẹ́lẹ̀ ọ̀sẹ̀ àsọpọ̀ àwọn jọ̀lọ́ síta àlẹ́ mìíràn sọ̀bà ọba ní mọ́sáàsì wúlọ́ sọ̀bà ní mọ́sáàsì àwọn bẹ̀njàmọ́ àwọn tí ń ṣe program kọ ká lọ sí talim tí ọmọ lọ́tọ́ wá dé lọ́mọ wa lọ lọ́wọ́ àdìpé mọ́sáàsì amadiya àdìpé amadiya ọmọ wa ni òun ò lè fẹ́ ọmọ wa sáré fún bàbá rẹ̀ bàbá rẹ̀ wa ké sẹ́ni kan lásán mọ́ èmi pé ẹ àwọn jama bá ẹsẹ̀ èèyàn gidi ni wọ́n ní ẹ̀ma ní àjàmọ́ ah, ọmọ adarúkọ ah ọ̀rọ̀ ẹsẹ̀ èèyàn o wọ́n ní ìmà ọkọ ọmọ rẹ̀ ọkọ ọmọ wo ah kọ̀lé fẹ́ o nà á mọ̀ mà wọ́n ẹgbẹ́ mi wọ́n ẹ̀sẹ̀ tọkọjá yìí mà á ní ọ kẹfẹ́ yìí lọ fẹ́fẹ́ kì í ṣe mùsùlùmí lélẹ́yìn o ṣé wàá torí pátánù gbọ̀nsẹ̀ àyàwó lé ìwà àfọmọ́lẹ̀ fẹ́ni ṣe èyí wà fọmọlẹ fún èyí wà jẹun fífún ojú ẹsẹ̀ mo ní tẹ̀lé mi ká lọ lé ó ní òun lọ ṣọ́ọ̀bù padà òun ò tilẹ̀ kún ṣọ́ọ̀bù mu nídà wà á padà bá mi ń jọ́bẹ̀ jọ òun àkọ̀wé oríṣi mẹ́ta fọ lédè òyìnbó tó lè kà tó fi mọ àwọn tí a ní ọmọ fẹ́ yìí dáadáa ó lọ ẹ̀mí òun gan tiẹ̀ ti kọ́ ṣùgbọ́n owó tó ti aná fóun ti pọ̀ o ó ní tó ń bá sírò owó ńgbà tó ń ti sírò ẹ̀ láti jẹta ó ló ti di forty two thousand tó ti bọ́ sọ́wọ́ ó lóun sì dá padà fún mi náà ọ́ dá padà náà ní tẹ́lẹ̀ àfi tó bá kọ̀ fún rẹ̀ lókù ó ra sẹ̀tì òun náà ń bẹ lọ́wọ́ rẹ̀ sọ̀yìn Buhari tóun náà ń bẹ lọ́wọ́ rẹ̀ mọ̀ ní ìwọ náà gba sẹ̀tì tí àti Buhari yẹn padà olóògbé owó tiẹ̀ kèfèrí ni. abẹ́rẹ́ kẹwàá àánú jẹ̀mọ́ àtàdé búrú mùsùlùmí ṣùgbọ́n ọmọ ẹ̀kọ́ tó àti fẹ́yàwó tó bẹ́ẹ̀ bí ọmọ kìnìún ọmọ kejì fún yọ kòbìnrin lẹ̀ ní yọ sọ̀dá délé wọ̀ yọ kọ́lẹ̀ obìnrin ò lè bí mẹ́ta mẹ́ta lé rẹ̀ torí pa ajẹ́ mẹ́ta àtàdé búrú mùsùlùmí ní wàá rí ọmọ tó fẹ́ fẹ́ràn sọ pé kọ́fẹ́ ìyẹn sọ fún ọmọ àfi tí ọba létí ti fi gbọ́dọ̀ lókùnkùn tó ọba fẹ́ ọ sábà máa ètí pé mo sọ bẹ́ẹ̀ lórí tẹnìkan má fẹ́ o bí mo ti sọ tẹ bí mo ti sọ gẹ́lẹ́ ó sì lọ sọ fọkùnrin padà ìyẹn wá fóònù ẹnìkan pé sàràjì wa ń bẹ wọn ní alájì ti dìde ṣùgbọ́n ń padà bọ́ làgọ́ mẹ́fà ó ló ń bá gbá alájì lẹ́sẹ̀ lẹ́nu ẹnu tó fi sọ̀rọ̀ láì dáfọ́ mọ́ yẹn ó fẹ́ mọ́ yẹn ojú ó tì wọ́n wọ́n á kọ́ọ̀lù mi wọ́n ní ẹnìkan ló ń bá gbà mẹ́sẹ̀ lẹ́mu ẹsẹ̀ gẹ́lẹ́ mi náà sì fàárọ̀ ọjọ́ kọ́ káàmọ̀ ká ni máa padà lọ jókòó máa padà mi wà lọ jókòó ọwọ́ adé ọ̀sáramọ̀sí mi ọ̀bọ̀n lọ ọ̀sáramọ̀sí mi tàtà ọjọ́ jókòó àlọ́ bí ìṣẹ́jú àmúni ọ̀ sọ̀rọ̀ mọ́ ni bí wọ́n lọ ọkàn mi lẹ́sẹ̀ ó sì rí mi náà gbẹ́sẹ̀ mo ní mo ti rẹ́dì rẹ́ lẹ pé ẹnu rẹ̀ ó ṣẹ̀jẹ̀ kó mi lónìí ẹ ẹ tẹ́ ṣe o ẹ ẹ fẹ́ kó n rí fẹ́ mo ní ṣé mo parọ́ mọ́ tí n bá ní kí n sọ tí mo mọ̀ mọ́ sọ gọ́rùn kan ṣùgbọ́n mo sọ mẹ́rin péré inú ẹ̀ pé ìyàwó tó bá fi ọ̀ ní bímọ kọjá ìyọ kan sí méjì tẹ́ ìkọ́ lẹ̀ mo ń ṣe ọmọ pa ó dẹ̀ lẹ́hà márùn tó ti kọ́ lẹ̀ ta ló bímọ kọjá méjì inú ẹ̀ ṣe mo parọ́ mọ́ ọ ni mo rọ́jù rẹ fáàyàn mọ́ra ṣùgbọ́n wàá rí ọ̀dà tọba rẹ ni musa báyìí wọn rọ lọmọdé àbí èèyàn tán sùnmọ́ tán bá délé tán wọn ò rí pé ejò ọkà ni ọ mo ní sẹ mo parọ́ ni àbọ̀ yàtọ̀ síbẹ̀ àbí màmá rẹ ọ̀sọ́ pé òun ló fi wà burúkú jọ akójọ wa mẹ́jọ ta lọ bẹ màmá rẹ náà níjọ yájú sí màmá rẹ ó sì lóun náà ló fi jọ òbí náà pọ̀ mo ní sẹ mo parọ́ mọ ni mo á sọ nǹkan mẹ́rẹ̀ẹ̀rin mo ní bẹ́ẹ̀ ni wọ́n sọ wọn náà nù bí ogójì nǹkan tí mo máa mọ̀ ni àbòsí tí mo sẹ́fẹ̀ẹ́ tọ́ kan ni mo sọ fún ma bọ́ bá fẹ́ òun ló kù sí ọ bí ọ fẹ́ ọ padà fẹ́ o njọ́ nìka wọlé mi ní so yìgì wọ́n fún mi lẹ́tọ̀ pé mi ní sẹ́ akíndùn nìka yìí adébẹ̀ ń tèmi wọ́n á sọ ìdè tó bímọ kínní ilé bàbá rẹ̀ náà ló bí kínní sí o kò bí ilé ọkọ wọn ilé bàbá rẹ̀ ló bí sí ọ̀hún akẹ́sí mi pé ẹ má wo òun rẹ̀ bọ́ọ̀ ń dá sọ̀rọ̀ yìí mo ní èmi ò ní dá sí lọ́ọ́ kí sáwọn tó kù mi wọ́n dá sí wọ́n á yanjú eléyìí ní olóyún kejì wọ́n tó lè jáde ilé bàbá rẹ̀ tó bí kejì sí bàbá rẹ̀ wàá mú lẹ́yìn wàá bá wa pé ẹ ṣe fi ọmọ fọmọ tí ọ̀ da ẹnìkan wá ní <laughs> ọwọ́ sàyè tó ṣẹlẹ̀ ni wọ́n sàyè bàbá kan dìde ni ó kó bàtà yẹ kó bọ ọmọ ẹ̀ ní tí ń ná ọmọ pẹ̀lú jẹ bàbá òrí ẹ̀ ni ọ aṣọ sọ o tó fẹ́ aṣọ fún ni ọgbọ́ kojú ọmọ ọmọ náà fẹ́ gbọ́tọ̀ yíbu bí kúrò yọ <laughs> muhammadu rasulullah. ẹ ṣeun. walladhina ma'ahu ashinda'u alal kuffari ruhama'u bainahum. jazakumullahu khairan suratul fatih nù aya twenty nine quran fourteen verse twenty nine wọ́n fi júwe àríbí muhammad sàn fún wa àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ bá ṣe rí alimọ̀hẹ́mọ̀ kí n padà ẹ̀yìn a kọ́kọ́ mọ gbogbo ẹ má jẹ́ mùsùlùmí tákìdá rẹ̀ olóòdì lọ́mọ ìyá wa alákọ̀ọ́kọ́ nù. ẹlẹ́ẹ̀kejì ìjọ tí ìpè gbogbogbò bá dé bíi fashion pè wá ẹ̀rọ ìbọ̀rù prógámù yìí àbí fásán pè àpẹjá pàdé ní sẹ́yìn lórí àwọn olóró fásán pè àpẹjá pàdé lókèné lórí àwọn eléégún òkèné tán dà àwọn mùsùlùmí àmú tá a bá ti lè gbọ́ lẹ́nu àmírù fásán kò sí pé èèyàn sẹ́ ń dúró wẹ̀yìn mọ́ a máa lọ bí iṣẹ́ tá a gbà iṣẹ́ tá a gbà a máa sáré lọ bẹ́ẹ̀ àní sọ wípé amiru fashion kọ́lá amiru tàdọ́múnù amiru fashion kọ́lá amiru umb amiru fashion kọ́lá amiru zala ẹni tá a fi ṣe amiru lórí fashion ti di amiru lórí gbogbo jamaat ti mi lábẹ́ tó bá ti wí kankan kọ́tà àyẹ̀ bá ń bẹ́ ń bẹ́ àwọn àfọwọ́ tún àyẹ̀ ń ṣe ni ó ti di ọ̀dà àyàfìgbà tó wá yapa tọ́lọ́ àti tàbí sọ̀rọ̀ ọ̀sán ní tẹ̀lé nǹkan kejì àádìmúsọwọ́ ìyẹn ni unity tá à ń fẹ́ ta òhídùú iṣẹ́ tá à ń ṣe ní òfìsèṣe rọrùn ẹlẹ́ẹ̀kẹta nínú nǹkan tá a mú dání hmm. òun ni pé tẹ́nìkan bá sọ fún àwọn pé òsì jẹ̀mọ́ wọn ti ka àwọn kẹ́límà kan kọjá náà àyà Kùránì sì fẹ́ padà sí Allah subhanahu wa ta'ala inú sọ́tọ̀ Al-Imran àyà one hundred and four àyà one hundred and four ọlọ́run tọ́lá àrẹ́gá sọ pé ọ̀ya. ولتكن منكم أمة يدعون ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون fúnra ọlọ́run ni wọ́n ní takun minkum ummatan ọmọ lọ́lọ́run lò kò sọ wali takun minkum ummatun kalimatu jam'i la mufrada laha fil arabiyya kalimatu jam'i ni gbolo nígbà tí olóyìnbó sọ pé kìtà sọ yìí pé compound noun ni noun tẹ́pẹ́ bíi club bíi society gbogbo tó rí báwọn sẹ́yìn pé kìí sọ bíi committee sẹ́yìn pé kìí ṣe ẹnìkan ní jẹ́bẹ́ tá a bá tẹ́ kí ẹnìkan kẹ́tí bẹ́ẹ̀ as a unit in itself láàtò lo verb ẹ̀yọ̀ kan fún láàtò lo singular verb bí bẹ́ẹ̀ kọ́ plural verb là á lò torí pé kìí ṣe kìí sọ̀rọ̀ ẹ̀ nìkan so tẹ́lẹ̀ pé wọ́n ti takùn mi kó wọ́n mọ̀tún bimaana jamaatun osbatun mina nas walitakun minkum jamaatun osbatun mina nas yaamuruna bil ma'ruf wa yanhauna 'anil munkar ẹ yẹ káwọn àyànkọ́ dìde láàrin group of people group of people the band of people ẹ yẹ káwọn ìjọ kọ́ dìde láàrin fún ọlọ́run ló lò bẹ́ẹ̀ umma kò sọ pé fárídù kò sọ pé wáhídù kò sọ pé sakson kò sọ pé nafson tibura àwọn janfusu ẹ gbólóhùn jámù lòlò umma àwọn èèyàn kẹtẹ ọ̀parapọ̀ tí wọ́n máa pèyè síbi ntọ́ lọ́nfẹ́ tí wọ́n kàn tí lọ́nfẹ́ fún ọlọ́run ló bẹ́ẹ̀ end of verse one and ten aya ń aya verse one and ten aya sura sura tó alimuro nkan náà náà. kundum ghayra um. محمد أخرجت للناس كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأقدرهم الفاسقون الله سعيد سعيد جزاكم الله خير ọlọ́run ní kuntum khayra ummatin umma náà ló tó tó lò hmm. khayra ummatin the best of the nations àwọn tó lóore jùlọ àlùmọ̀ tó lóore jùlọ àkójọpọ̀ àwọn èèyàn tó lóore jùlọ tá a gbé fáwọn tó kù ta torí àwọn tó kù bí n tí mo fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi nu torí àwọn tó kù la yìí ní haira umma torí kẹ́ni táwọn tó kù ṣe la ní haira umma ẹ máa ta àwọn yẹn sísẹ ẹ máa kàn tí ọ̀dà ẹ̀yin ló sì bọ̀ náà bàdàn gbọ́. inú sọ́ọ̀tù bákọ́rà àyà one forty three Quran chapter two verse one forty three wa kadhalika ja'alnakum. wa kadhalika ja'alnakum ummatan wasatan litakunu shuhada'a 'alan nas. وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا جزاكم الله خيرا gbólóhùn kàdáríkà jáde kó ummatan wasatọ̀ lọ́lọ́run tó wí ummatan wasatọ̀ balance the nation kìí ṣe nìkan kìí ṣe shakhsan wasatọ̀ kìí ṣe nafsan wasatọ̀ ummatan wasatọ̀ àkójọ àwọn èèyàn tẹ́pẹ́ adílà ni wọ́n òun dọ́gba ni wọ́n wọ́n èyí sàṣejù wọ́n èyí ṣe ìfọ́sùn wọ́n èyí ṣe tẹ̀fúrẹ́tì wọ́n èyí sàṣejù wọ́n èyí ṣàṣe ètò bíbí àni wọ́n dúró sí wọ́n dúró sí orí kìtàwọ̀ sún àwọn sẹ̀mí lé lórí ntọ́lọ̀ wí nánu. ké torí kọ́ sásìkò tó mo fẹ́ sọ mú àdìsẹ̀ yọ̀kan so wa àdìsẹ̀ ti lò kọjá láàárọ̀ yìí mo fẹ́ mu wa àdìsẹ̀ látàzúlù tọ́ ìfàtúmí ó màtì kí ló tẹ̀lé látàzúlù tọ́ ìfàtúmí ummati kí ló wí tẹ̀lé ah láìlá zọhìrìnà alhaq zọhìrìnà alalhaq kí ló wí tẹ̀lé eh? eh, eh? láyà kúndùnú má xaalafahum má xaalafahum hata kí ló wí àlùbí sàsámi tẹ̀lé hata hata àtàtàkù màsáà wàhùn mọ̀nsóòrọ̀tàn inú òrìwáyà ti súnlẹ̀ nàbí dáhùn wàhùn mọ̀nsóòrọ̀tàn àníyàn ọ̀sálà ó ní àwọn kan látàzúlù tọ́ ìfàtúmìnà ummati kìí ṣe nafsun kìí ṣe saksun kìí ṣe faridun tọ́ ìfàtàn dáwọ́ pé tọ́ ìfà ìjọ àwọn èèyàn kan àwọn ìjọ kan nínú ọjọ́ mi wọn ò rí yẹ wọn ò ní gbò na alal haq tí wọ́n máa borí gbogbo àwọn èèyàn lórí òdodo tán gbé dání àwọn àfa gbogbo aláfa àti amadu bó tẹ́míyà o àti imam ahmedu àti imam sa gbogbo àwọn afa imam maliki o tẹ́dọ́rẹ́ àwọn ibùdó kọ́yìn tẹ́dọ́rẹ́ baba muhammadu sọ́lí hussein gbogbo náà sọ pé taifa tun najiya nu taifa tun najiya wahum alu suna wal jamaa wahum alu suna wal jamaa torí ọ̀rọ̀ táwọn sàn sọ tẹ̀lé tí mo bá sọ ní ìsìn àwọn alu suna wal jamaa àwọn tí wọ́n gbọ́ lórí òdodo dọ̀hìnrín àlàkà tọ́wọ́ màrà wọn ṣe tí wọ́n máa borí lórí òdodo tọ́pẹ́ gbogbo ẹni tó bá ya pa wọn kò ní lè borí wọn ọlọ́wọ́ máa bẹ pẹ̀lú wọn tí tálùkà mọ́ ọlọ́yẹ dé ni. àdìsí kanu àdìsí kejì tó parí pẹ̀lú gbólóhùn tí mo fẹ́ sọ yìí sataftariku adil umma ummati tó ti sọ̀rọ̀ ti yahudi seventy one nasara seventy two tó a débi alihumma tiẹ̀ tó ní ó pèsè falata wa sabu ẹ̀yìn na firikọta kúlù hafi nari la wahida hadith oríṣi nǹkan márùn-ún tí ó papọ̀ mọ́ra wọn tinu Bukhari yàtọ̀ sí tinu Muslim ti Muslim yàtọ̀ sí dutu Abu Dawuda tinu Abu Dawuda yàtọ̀ sí tinu Ibn Majah tinu Majah yàtọ̀ sí Nasa'i nǹkan oríṣi wahum wahiya jama lọ́gbẹ̀yìn kan wahiya jama wahiya aljama wahiya jama atun ọ̀n bẹ́ẹ̀ ni wùdí ọ̀yà mi wahum man kana ala ma'ana alayhi àwọn tó bá ń bẹ lórí tèmi àdúrà sanwó àlórí ẹ lónìí àtàwọn sàbẹ mi lọgbẹyìn bí mi oríṣi nǹkan márùn ọ̀tọ̀ọ̀tọ̀ lọgbẹyìn rẹ taba katira ẹnjẹ tó ń lọ síbòmí. àníbi sọ àṣà àfilẹ́lẹ̀ wípé àwọn tó bá wà lórí tó ń wà lórí ẹ àtàwọn sàbẹ oníjó oníhun ni àwọn ni mùsùlùmí tọ́lọ́ ọmọ àrànṣẹ́ tí wọ́n máa borí tí gbogbo ẹ̀ ń bá yapa wọn ò ní borí wọn gbogbo ẹ̀ ni ó sọ pé alùsùn wọn ni taifatun najiya ìjọ tó pè ní ọ̀là lálùkẹ́ àmà gbogbo ìjọ tó kù ní ọ̀parẹ́ kì í wá sọ́kọ̀ yìí kí n correct impression lọ́dọ̀ wa kì í sorúkọ ohun tẹ̀mí àti ọjọ́ gbé lórí kì í ṣe tàdọ́nù kì í ṣe buran kì í ṣe ikhwan kì í ṣe izala kì í sorúkọ ohun àwọn tá kì í dá àwọn ìbáàdà àwọn bá jẹ́ àkídà ìbáàdà alẹ́ sunna wal jamaa bẹ́ẹ̀ bá wà láàárín àwọn jamaa ti ta wà yìí tá kì í dá àrẹ ọ̀bá bá bẹ́ẹ̀ lọ tí bá dá àrẹ ọ̀bá bá bẹ́ẹ̀ lọ kò ní bá wọn là kò ní bá wọn là torí pé ṣáàlìtù rẹ ti wà lẹ̀ ẹni títí ọ̀bá bá mo ò ní là torí ẹ̀ mo ṣe ń pe gbogbo wa padà sórí pé kí jazakumulakum sanga kí gbogbo wa ká padà sórí àkídà gbogbo wa ká padà sórí àkídà yẹn ní parí nínú àwọn nǹkan tí ń dá muskila lẹ̀ láàrin wa tá a yanjú òun ni kò leadership ẹnìkan kanu wa ọmọ màá tàn máa jíjẹ olórí má afẹ́jẹ olórí ní dájú lájàmá alẹ̀ táàrí jẹ lọ́dá lájàmá alẹ̀ afẹ́jẹ olórí ní mú yàn sákò nínú ìjọba àtọwọ́ àti ọmọ dá sí tí ṣe ìtọ́nu èèmọ̀ ìnàmọ yakulu mina ìnàmọ yakulu ìnàmọ yakulu mina ganami ìnàmọ yakulu zibu mina ganami alikọsiya àánú yọ sáà sọ bẹ́ẹ̀ àgùntàn tó bá dárìn ní kòkòrò pàjẹ tẹ ẹ bá dá sí èso ó gbé èso àgùntàn ti ń pààyàn olórí jíjẹ àwọn asàbí àníyàn ọ̀sán tàkàn máa rẹ̀ lójú rẹ̀ táwa náà mà àníyàn sáwọn pé kí ló ń béèrè fún ipò lórí tá a bá fi ọ já mọ́sálà wò kí ta ilẹ̀ tá a bá fọ ní kò béèrè fún torí pé ọ̀rọ̀ béèrè fún ọlọ́ọ̀ dáadáa yóò dá ọ dá kò ní ràn lọ́wọ́ lórí ẹ̀ wàyí nàá kí ló wí tẹ̀lé nàdàmà tó fi dúnìá wà hẹ́sùn fìlà àkhírà àbámọ̀lẹ̀ yóò ṣe lórí ẹ̀ láyé èyí yóò tún dẹni dójú tẹni yẹpẹ tọ́jú lálùkìá máa nítorí pé kò sẹ́nìkan tí ń jẹ olórí tí ò ní rojọ́ lórí àsìkò tó èso olórí àwọn èèyàn ìtí ò dìbò akọ́lẹ̀ máa rojọ́ ẹlẹ́jọ́ tí ìṣẹ́jọ́ tara mi mọ́ tí ìṣẹ́jọ́ ọ̀run mi tí ìṣẹ́jọ́ àwẹ̀ mi tẹ́nìkan wá mú mi kú mẹ́ pé má di àmírù àbí àmírù tó ṣe owó ti tó jẹ́ lómi ọ̀jẹ́ kí ni ìdásẹ́dé lórí ẹ̀ èyàn yọ mí kò nu wàhálà kẹjọ mi pọ̀fọ́pọ̀pọ̀ ọdún kó dín ẹjọ́ mi kù sọ́dún díẹ̀ kí ni wàhálà ti mẹ́mẹ́ ó fún mi ń sẹ́mi ó fún mi láyè kí n tó fi ṣe nǹkan mi kí ni wàhálà ti mẹ́mẹ́ ipò olórí tí ń já sáká tolúkàkú náà lọ fi ilẹ̀ ká máa sọmọ ẹ̀yìn ká máa ṣe kídímọ́ ká jẹ́ kọ́dímù fáwọn èèyàn olórí fún adu ká jẹ́ olórí àwọn èèyàn lọ bẹ́ẹ̀ sì ni sẹ́yìn kò mi kọ́dímù hàn ẹ máa jẹ olórí tẹ́lẹ̀ wọn ní ṣe kídímọ́ ṣùgbọ́n torí pé tẹ̀ bá ti jẹ olórí lásìkò tá a wà yìí yọ́ọ́ máa rí àǹfààní tọ́pọ̀ yọ́ọ́ máa rí respect tọ́pọ̀ yọ́ọ́ máa rí ẹ̀bùn tọ́pọ̀ yọ́ọ́ máa rí èrò lẹ́yìn rẹ̀ tọ́pọ̀ àpọ̀lọpọ̀ aláṣẹ fẹ́ náà sóra yìí ní jẹ́ ká fẹ́ kú lórí ẹ̀ ṣùgbọ́n gbogbo sóra ayé tó dèké sún yàwó mọ̀lẹ̀ kìyàmà kí la fẹ́ njẹ́ òjẹ́ dojú ti fún yẹn lọ́rùn kí la gbà mẹ́ kọ́lọ́ lakunjọ mọ́jà dojú ti táyé kámẹ́rì tọ̀run mọ́jà sábàmọ́ láyé mọ́jà sábàmọ́ lọ́run ìyẹn bá tá a sọ yìí ọlọ́run yóò ṣẹlẹ̀ àfàlà yàtí lálùkì àmà ọlọ́sùn alẹ́ kàlọ́ wọn bẹ hàmdìkàlẹ́ sọ́dọ̀ náà ilà ilà àti nàásàkùkà lẹ́tùbẹ̀ ilẹ̀.